Thank you. ṣe ẹ̀yin tí ẹ dán ayé ọ̀tọ̀run kílẹ̀ ò lè ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí wọ́n fún wa ní oore ọ̀fẹ́ mìíràn láti lè tún pàdé láti lè tún ṣe alábàápín nínú pẹ̀lú ọ̀rọ̀ wọn láàrin èmi àti gbogbo ẹ̀yin olùgbọ́ tí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi mo dúpẹ́ lọ́lọ́run fún ọ̀rọ̀ èyè tí wọ́n fi ń kún wa nígbà gbogbo àti àwọn ayé tí wọ́n ń gba ìyípadà tí wọ́n ń rí ìyanu tí wọ́n ń rí ọwọ́ ọlọ́run ẹ̀yin tẹ́ ń pè wá àti ẹ̀yin tí ẹ̀ ń kọ̀wé sí wa ní àtibí gbogbo tí ẹ ti ń gbọ́ wa mo gbàgbọ́ bákan náà wípé lónìí ọlọ́run yóò bá ìní wa pàdé ẹ jẹ́ kí a fún àdúrà ọlọ́run àdúpẹ́ torí pé ẹ̀yin ni ọlọ́run àìkú àdúpẹ́ torí wípé ẹ ò yípo padà àdúpẹ́ torí wípé ẹ̀yin ni ẹ̀mí mọ́ olúwa èyí tí tí ẹ wà pẹ̀lú wa èyí tí ẹ fi agbára fún wa èyí tẹ mú wa kúrò nínú èèyàn yẹpẹrẹ tẹsọ wá di alágbára àti ẹni májẹ̀mú yín àdúpẹ́ lọ́wọ́ yín olúwa o bàbá àkókò tó báyìí láti lọ sínú ọ̀rọ̀ yín mo gbàdúrà olúwa fún àṣẹ ìmọ́lẹ̀ yín pé kí ẹ rán ìmọ́lẹ̀ yín sí ọkàn ìyá wa pé kí ẹ fi ọ̀rọ̀ yín pé kẹ́ fi yé wa ọlọ́run pé ní ìpàdé iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí pé kí orúkọ yín kó di àyìn lógo àwa dúpẹ́ torí wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa ni a gbàdúrà àmín tí a ò bá gbàgbé a rí i pé a ṣì wà lábẹ́ àkòrí eh, ọ̀rọ̀ Ọlọ́run ètò yẹ pé a ti ń ṣe àgbéyẹ̀wò ohun tó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ eh, ẹ̀mí mọ́ ohun tí mò ń sọ ni wípé iṣẹ́ tí ẹ̀mí mọ́ ń ṣe a sì ń kíyèsí eh, àkọ́kọ́ wípé ẹ̀mí mọ́ a máa sọ ènìyàn a máa fi agbára fún ènìyàn pàápàá fún àtúnbí ní òní bákan náà tá bá wo inú ìwé Timothy ìwo Timothy kejì orí ìkíní Timothy kejì orí ìkíní tá bá wo ẹsẹ̀ ìkeje ó ní èmi kò fún ẹ ní ẹ̀mí àti bẹ̀rù ṣùgbọ́n ẹ̀mí agbára èmi kò fún ẹ ní ẹ̀mí àti bẹ̀rù ṣùgbọ́n ẹ̀mí agbára ẹ rí wípé ọlọ́run òun ló ń pẹnu Paul sọ̀rọ̀ láti máa jẹ́ kí kí Timothy ẹni tó jẹ́ pé ó jẹ́ bí olùṣọ́ àgùntàn ẹ̀bí níta lè pè ní bíṣọ̀bù lórí ìjọ Ọlọ́run lóòótọ́ ó jẹ́ mọ́ kékeré ó jẹ́ ẹni tó jẹ́ pé ọjọ́ orí ẹ̀ kéré sí ìjọ tó jẹ́ pé ó ń darí ibi tó jẹ́ pé wọ́n ti jẹ́ tọ́pọ̀lọpọ̀ ti jẹ́ àgbàlagbà tí wọ́n sì jẹ́ ọ̀mọ̀wé pàápàá àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ òdì tí wọ́n fẹ́ máa wọnú ìjọ ẹ̀ ẹ́ rí i pé ọlọ́run látẹnu látẹnu látẹnu paul ó ń jẹ́ kí kí timothy kó mọ irú èèyàn tí ó jẹ́ wípé ọlọ́run kò fún ní ẹ̀mí àti bẹ̀rù ṣùgbọ́n ẹ̀mí agbára eléyìí ló máa mú wa lọ sínú àkòrí èyí tí mo pè ní agbára ẹ̀mí mímọ́ agbára ẹ̀mí mímọ́ ẹ ká ṣí bíbélì wa sínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàlá ìṣe àwọn àpọ́stélì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàlá bákan náà la máa kíyèsí ìṣe àwọn àpọ́stélì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínníọgbọ̀n sí ẹsẹ̀ ìkejìlé lé ní ọgbọ̀n àti bákan náà ìwé ìṣe àwọn àpọ́stélì bákan náà ẹsẹ̀ ẹsẹ̀ yẹn a máa kíyèsí ẹsẹ̀ ogójì sí ẹsẹ̀ ìkẹrin ìkejì lé ní ogójì ìṣe àwọn àpọ́stélì orí kẹrin ẹsẹ̀ kẹtàlá iṣẹ́ àwọn àpọ́stélì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹta ẹ̀ẹ́dínníọgbọ̀n sí ẹsẹ̀ ìkejìlé ìkejìléníọgbọ̀n àti ẹsẹ̀ ogójì sí ẹsẹ̀ ìkejìléníogójì ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní nígbà tí wọ́n sì ṣàkíyèsí ìgboyà pétérù òun jòhánù tí wọ́n mọ̀ pé aláìlẹ́kọ̀ọ́ àti òpè ènìyàn ni wọ́n ẹnu yà wọ́n wọ́n sì wọ́n sì wòye wọ́n sì wòye wọn pé wọ́n àti máa wọ́n ti bá wọ́n àti máa bá Jésù gbé ẹ̀kẹ́ hallelujah bákan náà ni ìwé ìṣe àpọ́sítélì orí karùn-ún yẹn tàbá wò ẹsẹ̀ èyí tí mo dárúkọ lẹ́ẹ̀kan ẹsẹ̀ kẹjì ẹsẹ̀ kẹtàléní ẹsẹ̀ kẹtàdínní ọgbọ̀n sí ẹsẹ̀ ìkejì lé ní ọgbọ̀n ó ní nígbà tí tí wọ́n sì mú wọn dè wọ́n mú wọn dúró níwájú àjọ ìgbìmọ̀ nítorí olórí àlùfáà sì bi wọ́n lé olórí àlùfáà bi wọ́n léèrè wípé àwa kò wá kìlọ̀ fún yín gidigidi pé kí ẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́ wọ́n sì wọ́n sì wò ó ẹ̀yin sì fi ẹ̀kọ́ yín kún jerúsálẹ́mù ẹ sì ṣe ẹ sì ẹ sì ẹ sì ń pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa ṣùgbọ́n pétérù àti àti àwọn àpọ́stélì dáhùn wọ́n sì wí pé àwa kò àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ọlọ́run àwọn bàbá wa ti jí jésù dìde ẹni tí ẹ̀yin pa tí ẹ̀yin sì gbé kọ́ orí igi òun ni ọlọ́run fi ọwọ́ ọ̀tún rẹ̀ gbéga láti jẹ́ ọmọ aládé àti olùgbàlà láti fi ìrònúpìwàdà fún Ísírẹ́lì àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹsẹ̀ ìkejì lé ní ọgbọ̀n ó ní àwa sì li ẹlẹ́rìí nǹkan wọ̀nyí àti ẹ̀mí mímọ́ pẹ̀lú tí Ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ tirẹ̀ bákan náà sí ẹlẹ́ka lọ sí ẹsẹ̀ ogójì sí ẹsẹ̀ kejì lé ní ogójì bíbélì wípé ó ní wọ́n sì wọ́n sì tẹ wọ́n sì wọ́n sì tẹ́ sí tirẹ̀ wọ́n sì tẹ́ etí sí tirẹ̀ nígbà tí wọ́n sì wọ́n ti wọ́n sì pe àwọn àpọ́sítélì wọlé wọ́n lù wọ́n wọ́n sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe sọ̀rọ̀ lé orúkọ Jésù mọ́ wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ nítorí náà àwọn nítorí náà wọ́n sì lọ kúrò níwájú àjọ ìgbìmọ̀ wọ́n wọ́n ń yọ̀ nítorí àti kà wọ́n yẹ sí ìyà ìyà ìjẹ nítorí orúkọ rẹ̀ àti lé ojoojúmọ́ ní tẹ́ḿpìlì ní ní ilé ni wọ́n wọn kò dẹ́kun ìkọ́ni àti láti máa wàásù Jésù Kristi ẹ̀kẹ́ hallelujah tí a bá wo àwọn àkíyèsí ọ̀rọ̀ Ọlọ́run tí a kà wọ̀nyẹn a rí wípé <clears throat> Ọlọ́run ó ní ní ẹsẹ̀ kẹ ẹsẹ̀ kẹtàlá orí ìkẹrin a lè kíyèsí ìgboyà Jòhánù àti ìgboyà Pétérù níbi tí wọ́n ti ń fi ìgboyà sọ̀rọ̀ ọlọ́run tí àwọn èèyàn sì kíyèsí wípé àwọn èèyàn wọ̀nyí wọ́n jẹ́ òpè ṣùgbọ́n torí pé wọ́n ti wà pẹ̀lú Kristi Jésù ọ̀rọ̀ ọgbọ́n àti ọ̀rọ̀ agbára ó ń ti ẹnu wọn jáde àti ní orí karùn-ún a rí wípé àwọn ìgbìmọ̀ Sanhedrin àwọn ìgbìmọ̀ wọ́n ti wọ́n kì wọ́n nílọ̀ kó má ṣe wàásù orúkọ Jésù Kristi mọ́ ṣùgbọ́n àwọn rí pé àwọn èèyàn wọ̀nyí wọ́n lè wọ́n ní ìgboyà láti láti dáàbò orúkọ Jésù Kristi wípé ó dára jù pé àwọn ó tó dára ni àti pé ìpinnu wọn nìyẹn láti gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ àdàdí wípé ní ojoojúmọ́ ni wọ́n ń fi ẹ̀kọ́ ọlọ́run ni wọ́n fi ń kọ́ àwọn ènìyàn èyí tí yẹ pé ó lòdì sí àṣẹ tí àwọn ìjọba sandrine tí wọ́n ti fi fún wọn láti máa kọ́ni ní orúkọ Jésù Kristi mọ́ tá wo gbogbo àwọn ìtàn tí mo sọ yìí ó ń túmọ̀ sí wípé ìkẹta òtítọ́ tí ó farahàn nínú iṣẹ́ mímọ́ èyí tí yẹ pé agbára tó ń fi fúnni ni wípé ó máa ń ó máa ń agbára ẹ̀mí mọ́ ó máa ń dá àwọn ènìyàn alágbára ẹ̀mí mọ́ a máa dá àwọn ènìyàn alágbára he create a powerful people ẹ̀mí mọ́ a máa dá àwọn ènìyàn alágbára ní òní yìí a ó rí i pé a ò ní lè tẹ̀síwájú torí pé à ń gbé ẹ̀kọ́ yìí kalẹ̀ ni ṣùgbọ́n ní ìjọ́ mẹ́jọ ní agbára ọlọ́run a ó máa tẹ̀síwájú ṣùgbọ́n kí n tó máa lọ jẹ́ kí n bi ẹ́ lè rí ìbéèrè wípé ǹjẹ́ wọ́n ti di ẹni alágbára ǹjẹ́ ẹ̀mí mọ́ ti sọ ẹ́ di alágbára bí tí ìwọ ò bá tí ì di ẹni alágbára ọ̀nà láti lè fi di ẹni alágbára tó bá di ní ọjọ́ mẹ́jọ a ó máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ ṣùgbọ́n kí n tó máa lọ mo fẹ́ rọ̀ wá wípé ìwọ ọmọ ọlọ́run tí ò ń gbọ́ mi yìí ẹ má ṣe rẹ̀wẹ̀sì ṣùgbọ́n múra gírí láti tẹ̀síwájú láti sin ọlọ́run rẹ ní ọjọ́ mẹ́jọ ní agbára ọlọ́run a ó máa pàdé nígbà tí a ó sì jọ máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí ìdí èyí mo kí wa wípé ó dàbọ̀ tẹ́ fẹ́ kí n gbà ẹ́ nímọ̀ràn bó fẹ́ kí n gbàdúrà pẹ̀lú ẹ̀ o lè pè mí sórí aago plus two three three two four six eight four six seven seven four olùṣọ́àgùn Joseph ẹni ọ̀wọ̀ olùṣọ́àgùntàn Joseph ẹni ọ̀wọ̀ ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọmọ àpàdé o ó dàbọ̀. ọba mi ẹ̀yin náà ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe ẹ̀yin tí ẹ dán ayé ọ̀tọ̀run kílẹ̀ ò lè ṣe kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá. kílẹ̀ ò lè ṣe bàbá. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. kílẹ̀ ò lè ṣe o. Oh. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. ọba tó dá ayé àtọ̀run. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run kílẹ̀ ò lè ṣe. pépélé fún ọ.